pẹ́ṣà láàkọ́ tó wà nígbà yìí pé èèyàn tètè pààyàn kí ni ó ṣe ẹ̀wọ̀n lẹ́yìn tó tó wá pa yìí náà pa àwọn kámpáyàn fún wọ́n dì máa ń dì fún ten million iṣẹ́ yìí kankan ń bẹ iṣẹ́ rẹ̀ afẹ́ kan sọ pé báyìí ló ṣe àbí ẹ̀ àwẹ̀ pẹ̀lú fún ní bí ẹ̀ bá tètè pààyàn ẹ̀ bá ti sọ́kùn. mistake ni wípé èèyàn èèyàn lo kankan tó ṣe wípé ordinary day usually kì í sábà dìbò kì í sábà dìbò sí pépà èèyàn wá èèyàn inú kó gbé tọ̀kú ti wá èèyàn wá tájẹ́ẹ̀tì ènìyàn pẹ̀lú ẹ̀ á pè ní ọ̀tọ̀ àbí kó ṣe wípé èèyàn èèyàn tágẹ́tì ẹni bẹ́ẹ̀ nǹkan mí lèèyàn tágẹ́tì olóòlọ́lù bá kùránì sàlàyé irú ọmọ kánà lè mọ́kùnrin àjẹkùlà mọ́kùnrin àtìlá àpapọ̀ mọ̀mìnì kankan gbọ́dọ̀ pa mọ̀mìnì bí ẹ̀ bá fẹ́ wọ́n ní mọ̀mìnì kan fẹ́ nìkan mistake ni kó yà jẹ́ àmọ́ tó gbọ́dọ̀ wọn bá fẹ́ kan fẹ́ protect ẹ̀mí wa kò fẹ́ sọ̀rọ̀ níbi ìdájọ́ pípààyàn ní mistake ọlọ́run ọba ó jẹ́ kí rúùlù ẹ̀ kó yàtọ̀ sí rúùlù gbogbo fíjọ tẹ́bá ti wò bá ti máa ń sọ níta àmàjọ́ náà bà náà látò àdínà ìnà ìnà àwọn àṣà ọlọ́run má gbà wá mú wọ́n fi ìyàjẹ́ wa tàbá gbàgbé àti tàbá ti lè ṣe gbogbo rúùlù yòókù náà ẹ̀sìn ní kó tẹ̀lé àti mistake náà ọlọ́run bá fún un but ní ibi fáyìn jẹ́sà pé mistake ọlọ́run bá pè ọlọ́run bá fún un ní ìfowópamọ́ kí ló bá fún ọ̀run nítorí pé káwọn èèyàn máa láyà nípa bẹ́ẹ̀ káwọn máa láyà pé igun tó bá tó jẹ́ mistake ìjọba yìí tó bá wá ṣẹlẹ̀ ọlọ́run wa lẹ́nu tó bá wá tètè pààyàn lẹ́wọ̀n pátá àlẹ́ òrọ́pọ̀ ẹrú yóò tẹ̀lé sí ẹrú dàbí ẹni tó jẹ́ ẹrú yóò máa rà tó bá yọ ẹsẹ̀ káàkótọ̀ kò fẹ́ rú mọ́ ní ọlọ́run wa ní kókó kò lè tẹ̀lé ẹrú ẹrú ní tí ó fi rìpléṣẹ̀ yìí òun kó gbáwẹ̀ ó gbáwẹ̀ sí ìdíje ìtẹ̀lera wọn ìyẹn ọlọ́run ọba ti ṣe ní tẹ̀tọ́ tòun pa ẹrú mi ló pa ọ̀dà lọ́dẹ̀ ewé lómi tó ń jẹ ẹrú kó fi rìpléṣẹ̀ tó pa fọ́nà tọmọlúwàbí tí ó bá wá sí ìyẹn máa ọwọ́ agbáwẹ̀ títí dè tó ti pé yóò lè pè tí yọ ọ́ òun ni túnbú yóò rẹ̀ bí ò bá rẹ̀ ọ kò sí ìkan tó lè jíjà ó gbọ́dọ̀ kò tẹ̀lé rẹ̀ jẹ́ tọ́ lọ ẹlẹ́ẹ̀kejì pé wàdíyà tó ń mùsàlámà tó yí lára àti wàá wá sọ owó ẹ̀mí fáwọn tó ara lé àwọn tó tètè bá yóò ńlá ayé ọ̀tọ̀ta àti sábà fún ọ lọ bá fi yẹn pé ẹ̀kọ́ bá yẹ a lè ṣe yẹn ó wá di bẹ̀rẹ̀ lára pé bí ìpè fún ògbà tó èyí tí díyà tó gángan because díyà lè tó jẹ́ bá àdàgbà tó tó ti ṣe kìí lò tán tọ́pẹ́ yìí báyìí àbí kan bọ̀ ìtọ́jú wọn bá wọn wọn lè ṣe ẹnu wa bọ̀tẹ́ rí ìdájọ́ díyà before kéèyàn tó wọ́pọ̀ pé yóò ṣe máa jẹ́ máa ọpẹ́rẹ́tì ẹ̀ pé a ní nǹkan tá à ń pè ní ní bákọ̀lọ̀kọ̀lọ̀ nisbatul khata nisbatul khata mean the àpẹẹrẹ ratio of the mistake ẹ̀ eh, dàbí èèyàn tí ń wa mọ́tò lọ tẹ́gbẹ́ di nọ́mà eré náà síjọba pàtàlófì náà nípa kò sáré jù bí ò sì sáré jù yẹn ẹnìkan ló wá já mọ́ lẹ́nu eh? òun kọ́ ló lọ jámà wọ́n jámà lẹ́nu ọwọ́ mọ́tò bá sábàdé kóòtù sẹ̀ríà wọ́n ó kàpúléètì réṣò mistake ẹ̀ tó jámà lẹ́nu hmm? ìgbà tí ìtẹ̀tẹ̀ bá kàpúléètì ẹ̀ gan wọ́n lè àdọ́kẹ̀ ní pé zero ẹ̀rọ lónìí tòun hmm? máa kàpúléètì ní ìtọ́kùnkàtọ̀ pẹ́ òfin ìgbà míì wọ́n gba hundred percent gbogbo fọ́ọ̀tì orí èlò wa it means wàá san hundred percent plus one. ok pẹ̀lú tá a calculate ní sixty hmm, percent mistake ẹ̀ ọ̀dọ̀ ló wà forty percent ọ̀dọ̀ ẹni ló wà wàá san sixty percent plus one. ẹ wọ́n pe kí ni ní sábà ọ̀pọ̀ tọ̀ but gbogbo sábà padà decide náà because tó bá tán táwọn àfi tí wọ́n fi operate ẹ̀ báyìí ni pé láwọn àlú tán bá ti ń san owó blood money àwọn kan bẹ tó ṣe wípé àwọn fẹ́ gba blood money wọ́n wà lọ mọ́mọ ọlọ́mọ pé wọ́n mọ̀ pé owó nǹkan àwọn bá lè ju ọmọ ẹni tán fẹ́ pa lọ pé láti òkè gẹ́gẹ́ ilẹ̀ ìgúdánù bá ń kó mí dín ní mílíọ̀nù torí ẹ̀ wọ́n kàkúlétì ẹ̀ pé ẹlòmílẹ̀ kò nígbà kankan sábàrí pé wọ́n gangan ló mọ̀ọ́mọ̀ pọ́ọ̀sì mistake ẹ̀rọ yìí so àmọ́ tó ẹni yìí náà ní ti ṣéèkì tẹ̀ wọ́n kàkúlẹ̀tẹ̀ tó máa kàkúlẹ̀tẹ̀ ní tíṣẹ̀ rí àwa fẹ́ gangan owó tó pọ̀ ní lọ́gbọ̀n ni kí ló ní ìdìbò alẹ́ kan kọ́lá ṣẹ̀rẹ́ ògbé lórí ìdìbò náà ní ìsìn báyìí tábà fẹ́ kàkúlẹ̀tẹ̀ lówó ní náírà ṣẹ́ẹ̀rí eye tá à ń pè ní nìtọ́gùn zakat which is around seventeen million nísìnyí ẹ̀ times fifty about 850 million because nǹkan tó calculate ní alfu dinar 1000 dinar 20 dinar ní nisab zakat 20 times 50 ebi ó ti 850 million torí ẹ̀ ibi ṣẹ́yà fẹ́ fi gbà ní pèsè ẹgbẹ́ nìyẹn ló ní kọ́ san lóòótọ́ wọ́n ló ṣe mistake wọ́n á wá gbé lórí ápìlà ápìlà lẹ́ni tó ṣe kó jẹ́ fámílì ẹ̀ ń tí ó pààyàn gbogbo àwọn ọkùnrin tó bá wà ní fámìlì ẹ̀ kan lè jogún ẹ̀ nídìílé bàbá ẹ̀ níbi tó bá dé lọ́dọ̀ ànábì Adam ẹ gbogbo àwọn èèyàn tó máa ń dáhùn pé ah, àwọn fámìlì ní ẹ̀kan fámìlì alójọba gbogbo náà ló wọ́ sí àtèyí tó wà ní Nàìjíríà àtèyí tó wà ní Nàìjíríà kan kí ló fà tọ́lọ̀ bá fi ṣe rẹ̀ tí àwọn pé rúrù táa gbogbo ẹ̀ṣẹ̀ yóò ní wà látà zero wá zero tó gbogbo ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ò ní gbé ẹrù ẹni tó tẹ́lẹ̀ òṣèré àmọ́ ọmọ ṣe pé ọya ẹ̀fà wà á pílà rẹ̀ wá kí ló fà níjà ìlú rẹ̀ ó ní pé níjọ́ tó bá ti fóòwò bá ti ń sún mọ́ pé òun ti gìràgà ọ̀fẹ́ pààyàn èèyàn tó pọ̀ ní ó sọ mọ́ pé èmi ò lówó mo ti rí ọ lánàá kọjá one fifty ló ń dá bó o bá pààyàn èmi ò lówó ọlọ́run ọba máa ma ṣe kí ní ẹ̀kọ́ fi lè protect ẹ̀mí ó làbẹ tó pọ̀ lọ́rùn sódà ń kálukú ọmọ pè ń jánu ìyàwó sọ fún ọmọ sọ fún àbúrò sọ fún ẹgbẹ́ sọ fún àìsàn mu gàrí ni ka kí ni ẹ̀ka máa ń o ó náà fi ṣe bẹ kìí ṣe kí ni ìdájọ́ jẹ́ tó máa sọ́nà pẹ̀lú ẹjọ́ tí ó mọ̀ fún kàkọ́ ọ̀bẹ̀rẹ̀ ti wà yìí kò sí nǹkan kan tí kéèyàn bẹ̀bẹ̀ ni tó bá ìpínlẹ̀ òótọ́ ẹni yóò máa máa kò ṣe kíyàn bá ẹ̀dá kan kó sì ṣe olùmọ̀ tó òní kó wá ọ́fà owó kankan tó wọ ẹ̀mí àmọ́ ẹ̀dá kan kò lóun lọ́n kó sì wá àwọn èèyàn ńláńlá tí wọ́n lè fi pẹ̀lẹ́ fún àwọn lẹ́kọ̀ọ́ mọ́mọ́ báyìí báyìí ni bó bá san gbowó iná nǹkan kò gbẹ́mí ẹni ẹ̀ náà padà wá ẹ̀dá kan ni kó wá ìgbà tó dàsìkò Umaru Khattab Umaru Khattab wá sí ó extend ìtumọ̀ àwọn tí wọ́n sàdíyà because ìdíṣẹ́ra àgbésẹ̀ lórí tẹ́lẹ̀ ní pé tẹ́lẹ̀ ní culture lárúbáwá àwọn tó bá jẹ́ family kan náà eré àkànjọ máa ń gbé pé àbànú kìíní kan àbànú kìíní kan àbànú kòkó ẹ̀ lè rí wọn sàjọ but ní ti táwọn yẹn ti dispass ẹ́ àwọn èèyàn tí ó rẹ̀yàn lọ́wọ́ gan sanwó gan family ìwọ mélòó ló mọ̀

àwọn wọ̀nyí àwọn tó wà nígbà yìí àni ọjọ́ wà lé ní same battalion tàbáfẹ́ lọ fún jihad ẹ́ kódà kan mọ́ relate àwọn yìí ní ọjọ́ wà ní the same category níbi rẹ́kọ́dù ìjọba àwọn ìyẹn ni wọ́n wá represent àfàáfíà ìgbé because àwọn wọ̀nyẹn náà ni wọ́n ràn lọ́wọ́ tó bá lẹ́ni problem so pé ìdíṣẹ́ láti fẹ́ gbà nípẹ́ tí ó ràn yàn lọ́wọ́ náà ní pé ẹbí ẹbí òfin ti ṣe mọ́ ìdá lè fi wé ní ìsìn báyìí tẹ́yìn náà bá wò dáadáa fọ́lọ́wọ́n bá kó sọ wa o àwọn èèyàn máa ń ṣàdúrà kan lọ́mọdé adára díyà lọ́tọ̀ níbi tí wọ́n ti san nílẹ̀ lágbáwá níbi tí wọ́n ti ń lòfin ẹ̀sìn dáadáa èèyàn máa ń ṣàdúrà rẹ̀ lọ́tọ̀ so irú tó jọ nísìnyí pé tọ̀sán bá fẹ́ sọ̀rọ̀ akílà pẹ̀lú tó mọ̀ kàtọ́ gbọ́dọ̀ ṣe yóò mọ̀ jọ pé bàbá lẹ́yìn kan tó bá jẹ́ bí medical doctor nísìn àwọn tá a lè pè ní akílà rẹ̀ náà làwọn professional body tó wà ṣùgbọ́n àwọn oníwọ̀ ọkọ̀ sáré sọ̀rọ̀ ẹ̀ ẹ́rì pé tẹ́nìkan kan bá ní problem alágbájá ah, o ní brain tumor ẹ́rì pé tó bá ní wọ́n fẹ́ kó jọ fún àwọn tó jáwọn professional speaker náà ni wọ́n ti gbà hàn irú àwọn ìyẹn náà la ẹ̀fẹ́ tí wọ́n dìde fún tá a bá ní kápọ̀rọ̀ ẹbí nìkan sí nísìnyí ọ̀gá ló mọ̀ yọra ni kọ́dà gan kò tí ì dé yín gan ọ̀gá ló ní àá ah, kọ́dà ọmọ ẹ̀gbọ́n yín fẹ́ sí ọgbà mọ́wọ́ ni ẹgbẹ́ ti fẹ́ ọgbà lọ́wọ́ ṣojú hàn bá ti kàn náwó àwọn èèyàn ń ta ni so ṣùgbọ́n nípẹ̀lẹ̀ àwọn fámìlì yẹn ni wọ́n ṣe ẹni àwọn tó ń jogún yàn níbi ilé bàbá yẹn fẹ́ jọkùnrin gbogbo tó bá dé ṣẹ̀rí àfẹ́ máa máa ṣe é kó ṣe fáwọn èèyàn tí ó mọ̀ pọ̀ níjàánu yóò pọ̀ pé mọ̀rọ̀ lánàá mo rí pé ọ̀bẹ kan ló kàn ṣe báyìí sí jẹ́ ẹ̀ tó wá padà yá ẹ́ àbí lágbájá mo rí ọlánà ìwọ náà ti mú gbó ẹ́ ó ti máa sọ fún kalẹ̀ pé kọ́ọ̀mọ̀ pé ẹwọ ẹ̀ sọ́wọ́ sẹ́sí láì tó bá ti dáná kankan èmi ò lọ́wọ́ ń bẹ̀ so that wọn ò fẹ̀kan ní rẹ̀ wọn ò fẹ̀kan ní ìdí pé pa lérò pé yóò pa yìí oníṣẹ̀lẹ̀ àfiṣe so irú ẹni yìí tàbí wọ́n ten million ten million lọ́n ju nǹkan fẹsẹ̀ lọ so ẹ̀bẹ̀ lè yóò bẹ Ọlọ́run bá ti plọsi ilá ẹyà tó dàkú àti tán bá tẹ kan ìsọdá pọ tán láwọn bọ gbogbo yẹn náà lè mọ bẹ́ẹ̀ èyí láyà sí bẹ́ẹ̀ni lẹ́yìn ọmọ láyà sí di yá nǹkan gbèsè ó tánù ó kéré tàbí pé ìfẹ́ ẹ̀ká gbà jù bẹ́ẹ̀ lọ ẹ̀hẹ́n ìfẹ́ ẹ̀ká gbà jù bẹ́ẹ̀ lọ so ṣùgbọ́n Ọlọ́run bá ti ilá ẹyà tó dàkú àti tán bá mú ọ gbogbo lè yẹn máa èyí tó dà ṣòrì mọ́sá báyìí àmọ́ pọ́sẹ̀ bọ̀n náà kọ́ òkò tó wá jáwẹ̀ lọ́wọ́ o ọmọ gba ọgbà ẹ̀tọ́ ọtọlọ́ nìyàn inú òṣèlú bá ti rí ó yẹ tó gbà àwọn ìbáfẹ́ kan gbogbo àwọn ìdájọ́ yìí ni ẹni tí ó fẹ́ kan pààyàn ìwọ́sí wọ́wọ́ ọmọ bá wẹ́ fàánà àwẹ́ tààtì gan lámbà ilé àwọn èèyàn kẹ́kẹ́ tí tẹ́rọsùn kalẹ̀ yìí ẹ̀ ń mọ́ láti so if wọ́n ṣe ìrìnlẹ̀ wọ́n plate pẹ̀lú ẹbí yẹn wọ́n sì wá àwọn èèyàn ńláńlá in nínú ẹ̀sìn ọ̀nà tán máa fi yanjú ẹ̀ ń sọ fún yín tẹ́yìn bá sì ti payàn wọ́n báyìí wọ́n pa àbẹ́rẹ́ yẹn sì ti payàn ó wá èèyàn máa ń mọ̀ máa tọrọ owó káàkiri èèyàn kan yóò wá gbèrú ẹgbọ́n yóò dúró fẹ́ni gbáà lágbájá ọ̀dà mọ́wọ́rí yóò wá sọ fáwọn tí ó èmi màá san ẹ̀gbọ́n kẹgbọ́n náà ni àwọn tó jẹ́ ìlànà òun ni wá tọrọ owó káàkiri ee àwọn èèyàn òfin tó fẹ́ ìlànà lóògbá lágbájá mo díyà ẹnìkan ni mo sẹ́mà fáwọn òwò fẹ́ gbogbo òun náà ní ti èyàn sanra dédé ẹranko téèyàn pa but ìyẹn ní club tó bá ṣe ń pé ẹranko yí ẹni tó ní rẹ̀ kó dè mọ́lẹ̀ tí ó dè mọ́lẹ̀ ẹ̀yìn ẹgbẹ́ ìṣẹ́ ọwọ́ ajá wá fún ọdún bá pa kò sí ìkàkà lónìí zero dia ni yóò dà fún ẹ

but gbogbo ẹ̀ náà fọlọ́ọ̀bá kó máa sọ wa o ẹ̀dá kò gbogbo nǹkan tó bá bẹ̀rẹ̀ yẹn máa ń kọ́ ṣíkùn àmọ́ àwọn bìkan bẹ tó ṣe pé téèyàn bá decide àti ṣe dáadáa pẹ̀lú wọn ẹ àwọn tún lè fa burú ṣèyàn ẹ nísìnyí báyìí ẹ wò lúwa bó ṣe wà nísìnyí báyìí ẹ̀mí ti ráre débi fáwọn èèyàn ò ka ẹ̀mí kún báyìí dáadáa nìkan bá wá kà pé bóyá òun kẹ̀mí kún tóun tún wá ju wọ́n tún wá lè pa òun kéèsì ìbáyìí ìgbàgbọ́n tí a ń sọ fún sọ fáwọn ọmọ ìgbà táwà ní kánò náà là ń sọ àwọn táwà ní sáfù nígbà yẹn àwọn kírísítẹ̀nì wọn àmì máa ní pé mo á ń sọ àwọn sọ̀rọ̀ wá ní à ah, islam wí nù ẹni tí bíbí kírísítẹ̀nì mọ́ ni ó A. Ah, à bẹ́ẹ̀ bá payanra níná ní ní ní ìsì nílẹ̀ yíbò èyí ò gbọ́dọ̀ dúró pé ní ìsì àbí ẹ̀dó pé o bá wọ́n tẹ̀rẹ̀ wá dúró pé ẹ̀jọ́ ta ló lẹ́ràn àwọn àwùjọ kan wà báyìí ẹ̀wọ́ kéèyàn sọ́jà àwùjọ bí tó bá wà o ẹ̀wọ́ kéèyàn sọ́jì rẹ̀ tó bá ti ṣe irú kan báyẹn tó bá ti lọ sọ́jà àwùjọ bí mọ́ọ̀bì ọ̀sùn tí wọ́n ṣe kí wọ́n pààyàn kéèyàn ọkọ̀ sá lọ ní kọ́kọ́ sá lọ tó wá sá lọ ìwọ́ lọ gbéra ẹ̀ pamọ́ ọ wà wẹ́ni ọ̀nà tí wọ́n fi ṣe gbogbo yóò fi wá dọ́dọ̀ wọn tó ṣe pé wọn nínú mọ́ọ̀bì ọ̀sùn sàn ẹ́ àwùjọ ti dàrú dé pẹ́ tó bá fẹ́ ṣe the right thing ni wọ́n máa ń fi nǹkan líle mú Eh, lọ́sà wa nítorí fà ní pé àwọn èèyàn trust justice system wọn pé pé bá sọ pé ẹgbẹ́ gbélé lọ kọ́ọ̀tù tẹ̀ nígbọ̀n kankan mọ́ pé bá gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá ẹ̀ nígbọ̀n kan kankan já yẹn jú ẹ̀ fúnra wa tọ̀ tó kó wá ìwọ tó wá wá jẹ́ ni ọlọ́pàá ah, ọ̀nàyìn ni mo pa kùránì bí sọ pé ah wọ́n kàn sọ́pàá ọlọ́pàá kọ̀ nígbọ̀n kọ́kọ́ sá lọ náà tó bá ti máa wùjọ bí tó wà ó ti rí pé ibi tí wọn bá ti wà protected ló ń fẹ̀mọ́ wa wá ó ọba dá lọ́rùn àwọn èèyàn nílà káì tó bá wọn o kí èèyàn tó pé wá pa ẹran pé èèyàn wá padì àwọn tí òkè èèyàn tí ó wá mọ́sálásí ó di ìran mọ́sálásí àbólùtí wá mọ́sálásí àbówọ wá mọ́sálásí àbóbìnrin náà lọ́nà kan wá bóòdì ká pẹ̀lú wọn anybody tó bá ti rí tó bá ti wá mọ́ṣáláṣí tó ṣe pé nǹkan tó wọ̀ kò fẹ́ kan nínú ẹ̀rùn tó bá tàn pẹ̀lú dáadáa ni kò sọ fún pé bẹ́ẹ̀ ni tó bá fẹ́ kan dákẹ́ oko bá ní kò wúlò fún ọ kò wúlò fóun náà ṣá ó léwu ká ṣáwọn àlejò aṣọ ọ̀fẹ́ ìwọ yóò wọ̀ kò bá ti dà ó lé bọ́ọ̀lù kò bá ti dà ẹ̀sìn náà yóò wọ fún kò wọ́n náà wọ̀ tó bá ní àá ṣé wọ́n ní wọ́n ń fi kò sọ fún ìṣọ̀tẹ̀ bọ́bẹ̀ nǹkan wa wéṣẹ̀ tọ̀pẹ́ ìgbà tí ò bá ṣe tẹ́wàá sọ̀yẹn fún tán tó bá ṣe yí pé ẹ̀yin tẹ́ bá wà mọ́sálásí yẹn ní kàfà mọ́sálásí lọ́wọ́ tẹ̀lé ilé jáde tẹ̀lé ilé jáde èèyàn gbọ́dọ̀ wọ bọ́kà ọ̀nà mọ́sálásí kìí ṣe pé gbogbo òun ò ní ẹ̀rọ nìkan torí kó gbọ́dọ̀ pọ́n mọ́sálásí ilé ọlọ́run ọba mọ́sálásí ó lè lọ sí ilé rẹ̀ kọ́dá ti fà tó bàbá rẹ̀ lórí mọ́sálásí lọ gbọ́rọ̀ sílẹ̀ ló kàn sọ pé bóyá yóò padà gbọ́rọ̀ ọlọ́run gbọ́rọ̀ ọlọ́run pọ̀ kìí ṣe ẹrú kìí ṣe ẹrú ẹ sọ fún ní nǹkan bá ti pé bó ṣe múra yẹn kò kẹ̀kẹ́ ní ẹ̀rùn bọ́ tó bá ti pé bó ṣe múra ó ní ẹ̀rùn àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ní ìlú iṣẹ́ tí ó àfẹ́ wọn tẹ bá ún ẹ̀ àfúrúṣẹ̀ bọ́ ẹ̀fẹ́ ìjọba yìí ṣùgbọ́n tí ìyàbá wa ń kírun náà gbọ́ ìyẹn wá ṣe báyìí náà atọ́kùnrin àti obìnrin tó bá ṣe pé ìkápá amọ́kọ́láńtì tó bá wà lọ́wọ́ ni ẹ́ àbí wọ́n pé ẹ̀yin fẹ́ gbọ́ nǹkan yín lẹ àbí yàtọ̀ pé ìfẹ́ gbọ́ nǹkan yín àwọn tó ń gbọ́ nǹkan yín náà kọ́ ó súnmọ́ káwọn náà sọ̀pọ̀ tì í tí àwọn náà gba ilé ìjọba kọjá kí ni gbogbo yín ó lò ẹ rògbò bẹ́ẹ̀ bá ṣàkíyèsí kó má fà á tẹ̀wọ̀n máa ó sì bẹ́ẹ̀ tán because bẹ́ẹ̀ sábà ti lè àlá rẹ̀ ní ara ń tọ́ yín ni wọ́n lọ lè kóra wọn wá ni ẹ̀yìn òdòdó tẹ́lẹ̀ lọ́ba wo mọ́sálásí wa bẹ́ẹ̀ yẹn bá lu tí kò ní lè wá mọ́sálásí kò ní ìsinmi ni ti ń ṣe pé ah kílódé ah kílódé fẹ́mọ̀ tó má bá ìsinmi ìgbà wọn lójú náà kọ́ wọn fẹ́ normalize nǹkan wọn níbi tí ò bá sì wà normalize ẹ̀kọ́ làkúṣẹ́ kódà kẹ gbé sí wọn lọ́rùn pé ah, ẹ náà tó bá fẹ́ tó bá tó wá fẹ́ ṣe náà bá ti káwọn tó bá ti yọ ọ bá wọn ẹ mọ tẹsí ibi tẹsí mọ tẹsí páàkì méjèèjì ẹ ti tọ́jú mọ́sálásí ẹ ti tọ́jú ìgbàlàbíà àtàwọn tó yàn kalẹ̀ wọn pé ẹgbẹ́ pàṣẹ yóò bínú yóò bínú pé ah ok ẹni gbẹ ilé ìkẹ o tàbí ògbà hàn ah, tó bá ti wá lọ sí àgbà ń kọ́ lẹ́kọ̀ọ́ nù pé tó bá mọ̀ pé ó kéèyàn wọ̀ wa ọ̀dàjà yá ọ kẹsì bẹ́ẹ̀ fọkùnrin kẹsì bẹ́ẹ̀ fọkùnrin tóun náà bá mọ̀ tún mọ mẹ́sẹ̀jì o òní ṣe mọ́sùmọ́sẹ̀ náà láwọn bẹ́ẹ̀ tọ́ àwọn táwọn kan ní mọ́sálásí tó bá ṣe wípé ibi tí omi mọ́sálásí wà ní pé outside mọ́sálásí bí irú fún láti wájú wáyé i think wá sí ìjàlẹ̀ kan ṣe kú nígbàjọ mọ́sálásí bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n mi àmọ́tọ̀ pé inú compound mọ́sálásí ló bá wà ẹ ṣe ń torí pé ẹ̀fẹ́ káwọn èèyàn mú mi ẹ̀ ń ṣe ń torí pé ẹ̀fẹ́ pọ́nmọ́ kíláàsì àṣẹ dọ́rọ̀ láti pè ní ṣàhírọ̀ ṣàhírọ̀ ní ìfẹ́ tó jẹ́ símbọ́ọ̀lù ẹ̀sìn símbọ́ọ̀lù ọlọ́run ọlọ́run ni wà mọ́ yóò azim ṣàhírọ̀ lọ́ọ̀ ẹ̀ ìdìnnà ha ní takwa ìṣòro ẹni nǹkan tó jẹ́ ọba ló fi báyìí nǹkan yóò báyìí fẹ́ ṣe báyìí ara ìfáyà ọlọ́run ọba tò kéèyàn má fojú wo pé ah, àwọn yóò fẹ́ sọ̀yàn lẹ́nu jẹ́ ká sọ lẹ́nu torí pé afurasí ọlọ́run fẹ́ protect àwọn èèyàn ò ní kàn ṣe ẹ mo ò ní kàn ṣe kí wọ́n fi lé aláwọ̀ wọn kò ní lórí mo ò ní ṣe ẹ ẹ jẹ́ sọ́mọ̀ òfin mọ́sálásí yàtọ̀ wọn ò bá wàá sọ̀yàn lẹ́nu lórí ẹ̀ àsọ̀yàn lẹ́nu gbọ́dọ̀ ẹ láwọn tẹ̀ ń wò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní tẹ́ bá sọ fáwọn èèyàn làwọn èèyàn máa mọ̀ pé ẹnìbọ̀ èèyàn ti tẹ̀lé òfin pé tí ìjóore ìṣòro fún yàn máa ń tọ́ àwọn èèyàn dẹrú fún yàn bá dábàá yóò ṣe fún mi jẹ́ kí n kíkò ìdúró nísìnyí báyìí àwọn èèyàn kí ẹ wọ́n kàn fẹ́ mú orí rẹ yẹ nìkan ẹ̀gbọ́n ìdáhùn ìdí ọ̀ma ó fẹ́ kàn fẹ́ mú orí rẹ àwa tá à ń tẹ̀wọ̀n náà là ní afẹ́ ẹ̀sẹ̀ nìkan tí ọba mọ̀ pé kó wọ́n tó wá pọn mi ó wá dé pán mọ́sálásí lé èmi kọ́ ni mo bọ́ gba létí àdúgbò yìí èmi kọ́ ni éjẹ́ǹtì mo rò pé pàtó éjẹ́ǹtì mọ́ káàkiri ibi tá pọ́ǹtì tó ti máa pọn mi so àwọn èèyàn ti bàjẹ́ débi pé wọn ò tẹ́lẹ̀ béèyàn bá ṣe dáadáa síyàn ó ìfẹ́ nìyẹn ó ṣe tán láti kí tòrò ah, náà mọ́sálásí yìí báyìí but ní ìtìbáyìí kò sí tó ó fẹ́ múre jẹni májò wọn náà rọ̀mọ́nì yìí sábà ń tún jẹnu mọ́sálásí yìí bẹ́ẹ̀ bá kọ̀ fáwọn mi ẹlòmíì lè wọ pátá wa ẹgbẹ́ gbogbo òkú sí làákà ìkan máa tó bẹ́ẹ̀ làákà ń dínkù sí i so ẹ̀yin lẹ́pẹ̀rẹ̀ àwọn yẹn ti bá dé pé tí nǹkan bá ti ẹ eh? sọ fún ẹ wá lóye hikma o ẹlòmí náà bá lọ hikma náà fún náà nǹkan yóò tó bínú náà ni ẹgbọ tọ tó kóró kẹta wá bínú Ọlọ́run bó ṣe dáadáa tọ wọn ní ọ̀rọ̀ ilé iná káàkiri mọsálà ìtọ ni ẹ wọn ní bàbá jẹ tàbí tán àìlọsùn ẹ̀yìn náà tó bá wá jí sí tẹrí ẹwọn tán sọ lọ́rọ̀ yìí ẹyẹ kẹyìn náà ti mọ̀ pé níjọ́ wo làwọn bẹ̀rẹ̀ ló kéwé lé yìí wọn ò kéwé lé yìí kódà àwọn tó kọ́ wọn kéwú náà mọ mọ́ọ̀tì ìparò kéwèlé ìtọ́ka ní pé wọ́n ti bá àwọn àfẹ́yẹ̀sì sí sọ̀rọ̀ àwọn náà fẹ́ dá sí i pé àwọn sì máa sọ bọ́ yàtọ̀ sí nǹkan tán bí ẹ béèrè bí dẹ́tì mọ̀ ní ẹ béèrè wípé lọ́dọ̀ ọ̀làbáwa sábàdàkọ asáhà asukótaari asukótaari ni the latest part of the night tó link ìmáàtúbà. So so ní ti lọ́dọ̀ lágbọ́wá ní ti báyìí ìnà oúnjẹ báyìí aago mẹ́ta ò lè jẹ́ sáré ibù pẹ̀lú èdè ipé ní ìsìn tẹbá fẹ́ máa fi ìdẹ̀rù sáàbù sáàbù ní sáré tẹ́ bá ti bẹ̀rẹ̀ láti madrid ọ́n lóòótọ́ ìyàtọ̀ inú mẹ́rẹ̀ fún kẹfẹ́ láti madrid ìgbà káàlùfájà yọyọ ẹjá jà kàkàkùlẹ́tì mi ká ní wọ́n ń pè wọn àtúbà ní ti five five fifty okay ẹsẹ̀ ìjà parí ní six akàkẹ́ ilé ẹ̀kọ́ rẹ̀ six o'clock àbí ìrún mọ́tì ìwọlé nìsí seven láàrin seven aago méje ìrọ̀lẹ́ alẹ́ títí di six how many hours eleven eleven eleven forty five by eh? three. point four. okay ọ̀dà the latest part yẹn ni wọ́n ń pè gbásùkò wọlé. Eh? ṣẹ́gbọ́n mi ọ̀ tẹ́lí tẹ́yìn bá wá jẹ sàárì náà tán ǹjẹ́ ẹ mọ̀ wípé ibò kí lọ́mọ lọ́run tó dé kẹ́gbọ́n máa wípé ni yìí bóyá gan ní pé ń dẹ̀rùn tẹ́lẹ̀ àwọn ilé ìtàn fẹ́ máa project táwọn ń ṣe iná fẹ́ máa justify kí lọ́mọ bá ń tó dé ẹ̀mí ìlú làmọ́ ń pèrún fún fájú alákọ̀ọ́kọ́ tá a pè táìmù rẹ̀ bá ń pè ṣẹlẹ́ láàkọ́ ìwọ̀n aláàkọ́ tàà kọ́ ń pè wọ́n ìta ń pè fún kéèṣe tó lóúnjẹ ìta ń pè fún náà ni pé ẹni tó ń bá fẹ́ ṣe kìyàmù lẹ́yìn o pé òru yẹn ti ń lọ o dìde so a ẹ̀fẹ́ẹ̀tì pé láti pè wọ́n alákọ̀ọ́kọ́ gan àwọn yóò ti tán láti máa jí kó tó ìpá pè wọ́n ẹgbọ́n mi tó sọ máa pè yẹn wọn táàmù yẹn náà wáyé méjì lórí kí lórí kí lórí kí ẹ jẹ ní ló kù tó tó wọn fẹẹ sùn oorun ni ọwọ́ ni wọ́n bá ti wá sùn lọ ni sọ fún wọn pé ṣé fún àti gbogbo èrò ẹ̀yìn káwọn náà tíra wo gbogbo èèyàn tó bá ti wà ládùúgbò wọ́n bá ti jẹ sàìsàn pẹ̀lú fọ́múlà agége kan sùn wọ́n bá ti wá sùn tán kí mọ́mù náà sùn kí làdáni náà sùn òun náà sùn ẹ̀rọ tó sẹ́yìn náà ṣé kúrò ọlọ́run ọmọ ìgbòtò ọ̀sẹ̀ náà wẹ̀ ìṣe tá à ń ṣe ìpẹ́sẹ̀ sẹ́rí ó ní ẹni tí ń sọ̀rọ̀ yìí báyìí ń tá a mọ̀ sí lásà ní wípé ó lòun ò gba àdísì tí ẹbí ti kúkú yé ni àdísì tó gbà ó sì tó túbọ̀ ṣe wọ́ àdísì tí wọ́n náà sọ yìí nìṣẹ́ báyìí anábìsọ̀ lásán là ń travel pẹ̀lú àwọn tàbí àbí èmi ò máa bú èwo làwọn àti gbégbégbé tó kàkà máa ṣe tó sá wù ọ́ káàkiri kìí ṣe àwẹ̀ wọ́n wá ń bọ̀ wá wọ́n wá dé nìkan àlẹ́ ìsọ̀sọ́lá ah, wọn ni a káwọn sùn àmọ́ kí nìláàlú kí nìláàlú máa sọ àwọn kóhun máa sùn tó bẹ́ẹ̀ kàkà yóò má di ìtọ́ wà bẹ́ẹ̀ ni pé àwọn sùn àmọ́ bìláàlú ni kó máa sọ àwọn kó máa sùn sódà tásìkò òun bá tó òun ló wọn ní kíbìlá zoom kíbìlá mọ̀ sáwọn ló bí àní àwọn ilé yóò kàdí ìjẹta níta ń káàkà àti ìdíjẹ́ ìwé ìwọ̀n wà mẹ́fẹ́ bìlá lù kó mọ́ sún o àwọn làwọn ó sùn òun bá gbé òun náà òun e ó gbé ọlọ e gbogbo wọ́n gbà wọ́n jí sí òun ti yọ Ah, bá ṣe jí báyìí tàlẹ́sọ̀ sọ́lá sọ pé ah, ẹjá ọkọ̀ mú kú omi ẹ̀yí ká mú kú omi ọkọ̀ mú kú omi ẹ̀yẹn bàtà mú kú omi ẹ̀tàn sáwá dé wájú ànábì wa ní òkè bìláàlù wá pè wọn ẹ̀gbọ́n bàtà wá pè wọn wọ́n kí rákà sẹ́lẹ̀ fàjù wọ́n ẹ̀sẹ̀ wá pàṣùbà tọ́ àdìsí ìgbó ṣe wáyé àkọ́kọ́ kìí ṣe ní ọ̀rọ̀ ìkejì ẹgbẹ́rẹ́ tẹ́bì lánàá kọ́ ní ń pè ìrun tinú àwẹ̀ náà ni èyí jọ wò lànàbì lọ lè sún tíbì láàrọ̀ lè sún tẹ́bí tẹ́bẹ̀ ìtẹ́rẹ̀ ìwọ̀n mú àdíjì ti àwẹ̀ fáwẹ̀ ní àbí kí ló dé tó pé àdíjì ti bì lánù lẹ́lọ lè ló pàtó sí rọ̀mọ̀dán tádíjì ti rọ̀mọ̀dán sí ń bẹ kí láti sí rọ̀mọ̀dán òun ni wípé bilalu yìí bilalu mi yìí ti ń pè rún yóò abdínú bilaili òru ní máa ń pè ọ́ ẹgbọ́ láyàm na annakum ẹ àdánù bìláàlì ní sàfúrì tẹ́ bá gbọ́ pé bìláàlì pè mú ẹ má jẹ́ otu tìrì gbogbo àbá àrí tó pé àgbàjàjọ́ fa iná hù yóò áfínù bìlẹ̀ ìlú òru lòun pè pè fún ànábì sọ pè ẹ́ liyarji'a qa'iman wa liyuqidha na'iman anabi pé leyo bó bá fẹ́ kadi kadi bó bá fẹ́ teranu teranu má do iranu rẹ̀ papọ̀ má di eh ko ile kan to kadi di borí kadi èwo wàhálà so bo ti ni èyí tó fẹ́ ma ṣe nu ebe ki wàhálà ni zai o bo za di ti jo ba se ma di tó wá sọ yìí ti ku lo ku be o ba ni be bi ti ba wá sọ yìí ìgbà na na na lo mu be sọ̀nẹ́gbẹ̀ tí Bilal bá ti pèrún ní tó ń pèrún fún nǹkan méjì lè yíó kí lọ́nà ìmọ̀ ẹni tó ń sùn nínú yí tó ń sùn tí ó jẹ tààrí ó fi lè jí jẹ tààrí wọ̀lìyàbí àkọ́ ìmọ̀kún ẹni tó ń yan náfílà lọ nú yóò ti yan náfílà lọ ìdí yan náfílà lọ pé pẹ́ bá ti kó àtọ́sílà gbá àrùn tọ́ọ̀tù náfílà kó jẹ tààrí kò mọ́ yọ náfílà wọ pé ó tún fi bí anábìyàn ní fàkúlù wàṣọ̀rọ̀bù bí ìlú àbàtí wá pè ẹmọ wá jẹ lọ ẹmọ mú lọ àtàyò abdina ibnu ummi maktum títí tí muhammed lẹ́ẹ̀kejì jíjẹ ibnu maktum tó wọn fi wá pè hàn òun tiẹ̀ òun ní ń pè hàn fún pé àlùfájà yìí ti yọ wàkánà rajulan àmà afọ́jú lòun kí ẹbí lè mọ̀ pé òun ni ó pè hàn òun ò ní pè hàn tí wọ́n fi sọ fún pé àlùfájà yìí ti yọ lóko ni. so àdí ìtàwẹ̀ lé àbí ìkí ló rújú délé tó bá rọ̀lẹ́ ó bá dìtẹ̀lé ìtàmìlà dìtẹ̀lé yẹn fún òun ni pé fẹ́ni tó bá máa máa sùn lọ ọ̀ kó sẹ́ ìfún fíní tẹ́kì sùn lọ ó wá jí sálfàjà ìjì wà yọ pé ìyẹn ò sì tọ́pẹ̀ láti má pè wọn kò tọ́pẹ̀ láti má pè rán sálfàjù bọ̀ ìwọ ló wá sọ pé tó bá ti wá jẹ sàìdákò sùn ìbò lórí wa èmi ò mọ ibi gbélé wa bí ẹ̀hìn bẹ́ẹ̀ bá ti tẹ́mọ̀ ẹ̀ṣẹ́ ẹ̀yìn mọ̀sí yìnrìn lágbègbè bẹ́ẹ̀ bá gbogbo yẹn ẹ̀sùn àwọn mùsùlùmí pọ̀ dáadáa nàìjíríà kọjá ẹ̀yìn tó bá ti dago mẹ́sàn tó wá wago mẹ́wàá gan ni ẹ̀pẹ̀ irun yóò kódà pé wọ́n ti ń bí ẹ̀hìn tó wàhálà tó wá ń fatuwa sára ìfatuwa

sànẹ́bí sàlá lọ sẹlẹ̀ Anas bin Malik ó sọ wípé Zayd bin Thabit tó jáfa àwọn tó jáfa àgbà náà wọn àtọ́rọ̀ ó ní sẹ́fún sáré pé tàtà hánà máa Rasulillahi sallallahu alaihi wasallam ajẹ́sàárì pẹ̀lú ànẹ́bí nígbà tá ajẹ́sàárì sábà yìí wọ́n máa kọ́ ọmọ ilẹ̀ sọ̀lá ànẹ́bí àlọ́kẹ́mu pé wọ́n wá bí Anas wá bí Zayd pé kam kánà kí ni táìmù tó wà láàrin bẹ́ẹ̀nà àdáni بين السهور بين الفراغ من السهور والصلاة àbí wọ́n àdán táìmù wọn níbẹ̀ láàrin ìgbà tánàbí jẹta nìkan ìgbà tí ó wọnú òrùn lẹ́gbẹ̀lẹ́ ìkọ̀n báyìí sàárì àti òrùn àbí èyí táwọn káwọn kò sáwẹ̀ ẹ̀mẹ́ kò sáàrí ẹ̀mẹ́ èmi ò mọ̀ bẹ́yìn ní wọ́n sọ̀rọ̀ lè mú wọ́n bí bẹ́ẹ̀ ah, wá pé kọ́dùrù kọ̀mùtínà ààrẹ ní déédéé téèyàn ó fi ka 50 bẹ́ẹ̀ ní dédé tí yóò fi ka fifty cents nígbà táwọn afá fẹ́ sọ dédé táìmù yìí Ibn Hajar rahimahullah ó ní ó fi sí dédé bí four minutes hmm? ó fi dédé sí four minutes ó pè ní kóńsù kúlófìtà kóńsù kúlófìtà one hour tá a bá divide it by three.

káti lè mọ̀ pé táìmù tó kéré ni Ibn Hajar wá ní ọdún léde máa yòtà wà bà léde tó pé tẹ́yà bá ti jẹ̀ka jẹ́ sáré tán léde tó fi ta lu ala tó fi wọnú tó fi kéde táìmù tó kọ́ bára mi ṣe sáré jẹ́ mu bọ́ bá fẹ́ tẹ̀lé ànábi ṣàfẹ́ náà wọ́n iná gada ala olùkọ́lù àfihàn àbí àyà wọn àdídì wọn ni báyà ń wo fọlọ́ńlá nàbí níwà dáadáa kánà kúlùkùlù kùrù sọ ọ̀pọ̀lọ̀ ọ̀bọ̀ sọ èyí tó sọ ọmọ kùrán ẹ́ ọlọ́wọ́ bò sọ èyí tó sọ ọmọ kùrán èyí tọ́lọ́wọ́ kánàbì sọ ètẹ̀ kan jẹ tààrí rẹ̀ náà ní táìmù tó fi wá sùn mi séde orúkọ bẹ̀rù àgbàpọ̀ àkọ́kọ́ sẹ́ni ẹ̀rí ọkọ̀ sí rẹ̀ ìtànàbì ṣe ká ṣe ká ṣe ta fíru sahur ká lọ sáàrì lọ́ra jíjẹ náà èmi ò wá lọ bọ́ọ̀lù yóò ṣe wá lọ jíjẹ tí o bí ní èyí ló dé eré àkọ́kọ́ náà lóòrùn tí wá pàtàkì tó àwọn tẹ́rí tẹ́wì ikú wí yóò tó bá ti kó bá bẹ̀ kan ní ìntàfíù láàárọ̀ ọjọ́ kejì kò ní sọ ẹ́ bó bá ní kó ní kó wá gbówó bì kan kò ní sọ ìrún náà lẹ́yìn ẹ̀yẹ́ tó bá lọ́dẹ̀ sùn kí kí ní ṣe lóbi oorun oorun náà ní sí sùn kò sí nǹkan gidi o ó wá tún jẹun tó tó lọ́dẹ̀ sùn ẹ́ ibù mẹ́díkálẹ̀ kò ṣe kò tí ẹ̀yẹ́ èèyàn táwọn olè ìjẹ̀fẹ́ àmọ́ ẹ̀sìn òye ayé òye èèyàn jámà látà ẹkùn rẹ̀ wú ó tún lọ ọdún ẹ́ tẹ́bí táwọn ń fún ara gan ni pé bàbá jẹun tán wọ́n sọ̀rọ̀ àpò ó tẹ̀ kéré jù two hours àbí so eléyìí tó máa tún jẹun tó lọ òun náà ló sọ fún tó wá hó ẹ́ bẹ́ẹ̀ kọ́ ò fọ́lá kò ní ìdíkẹ́ àwọn fèsì lọ́rùn ṣùgbọ́n nígbà tó jàgbá kó táwọn yẹn láǹgbé gbé káàkiri tọ̀ ọlọ́run tó sọ wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lo fátó agége bíi ti àṣẹ o

kọ́dà nílé ìdájọ́ tó ti gọ́mẹ̀ tó tẹ̀wọ́n mẹ́fì gan tó wọ̀n báyìí náà o láwà ní inú òfin gbé wọ́n wá nígbà tán sọ́tọ́ ni àfáwà rẹ̀ ẹ mọ́sáàbù kan náà wíwí àti mọ́sáàbù agégede àti ṣe ní gbogbo ẹ̀ tẹ́jọ́ ní ìbá sọ pé ìbá ti fi àpéyàn fẹ́ tẹ̀ lókè ọlọ́run ọba ọlọ́run ayẹyẹ kò sí ìgbẹ́ta tó lé jàmù èsì àǹkókálukú sí ìmọ̀ àtàwà àtẹnudí sọ̀rọ̀ àti bàbá ẹni sọ̀rọ̀ yìí àti bàbá bàbá gbogbo wa náà kọ ìtọ́lọ̀ fi pán wa lé náà lẹ̀sìn yìí ó tọ́ ọbẹ̀ ni bẹ́ẹ̀ tí kì í bá ń ṣe torí ẹ̀sìn ta ni ó fẹ̀ kàmọ́ ṣe káàdà wàtí rárá bẹ́ẹ̀ ṣé nígbà tí ṣé wà láyé ṣé wọ́n pọ́pùlà láyé báwó lọ́wọ́ ni àbí tí wọ́n bọ́ búrà láyé tó akíntọ́lá ni tẹ́bẹ́sìn náà lọ́wọ́ bá mi lò àbí tó bàbá tí wàá yẹ̀sìn yẹn kú kí wàá ló kù wàláì bàbá yẹ̀sìn kú láàrin ẹni tí ń sọ̀rọ̀ yìí nìkan sí nìkan kan tí wọ́n kì í lọ má bá sá àwọn mẹ́díkù dọ́kítọ̀ òní bẹ́ wọ́n pa àwọn lọ́yà òní níbẹ̀ wọ́n pa àwọn lọ́balọ́ba níbẹ̀ níbi kí ló dùn ẹyẹ ọ̀kan tó fi sì ń gbà bàbá fún ẹ̀ka nítorí ó ti lù kàn ní ó kú ṣe tó kójú lóṣù bá bá fẹ́ ní tí ń sọ̀rọ̀ yóò ẹ̀sùn kó jàmbá kò yíò jàmbá èyí tó fi kan ó ti gbọ́ rẹ̀ tí ìbí máa mú lọ́rin ìmọ̀ fúlàní ìlú tú ẹ̀sìn ẹgbọ́n mi ẹ kọ́ntribútì sí ìlú true ẹ̀sìn so àwọn kan bẹ tá ń confuse through ìlú through ayé ẹ̀ qualify ń bẹ tó ní bẹ́ẹ̀ tó fi wá qualify náà lẹ́gbàdà tó fẹ́ awó iná sí lẹ́ẹ̀bẹ́ gbà èyí kàfẹ́ máa jẹ́ lásán ọlọ́run ọba ti yanjú ẹ̀ o wàláhì gbogbo wa yìí ọlọ́run kàfẹ́ máa ọlọ́run yá yọ lẹ̀dí na àmànú ẹ̀yìn tẹ́gbọ́ ọlọ́run ọba gbọ́ mọ́yà sádà minkum àdínì tẹ́ bá

nígbàtà bẹ́ pa àwọn ẹ̀yà complain pé a ah, ẹgbọ́n kí ní ìtí ń gún jù láwọn kan wá ní ẹwò ẹkàn máa ké péjì kan ìyókù bá kàn máa ké bàbá tàbí kí ni ká ṣe gbogbo aláwọ̀ pé tàràwì fún ara rẹ̀ kìí ṣe fúláàtì tàbí lẹ́dáwọn èèyàn gbọ́ yé then e ṣe pé lóòótọ́ pé lati ni èèyàn gbọ́dọ̀ parí gbogbo Quran lórí tàràwì dàbí pé tí ọmọdé wọn fi parí Quran sọ ní ká ké bá ṣe ń ké lórí irun àtàlẹ́ ké ní tààrùn náà bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ ìsáàdì tí ó ṣe nǹkan méjì tó jẹ́ pásítọ̀ tí ó ènìyàn àkọ́kọ́ wu àwọn jama. Hmm? kò wu àwọn jama pé ah, tàbí ké ní wọ́n lè ní èmi jẹ́ pásítọ̀lá o pásítọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn yẹn mọ̀ ní wípé ṣé tí wọ́n bá ń sí lẹ́yìn ẹ̀ nígbà tí èsè tú láti bágbára tí ò bá ta ṣé bó máa lọ mi inú ọmọ bọ́lá ti bágbára ò bá ta ká ẹwẹ́ ẹyọ̀ mi kí tí ò ká ni wọ́n wá sọ wípé ká rí sábọ̀lọpọ̀ yẹn bá ti gbàgbé wá ah, ẹ̀jẹ̀ ká tẹ́ ẹ e báyìí péjì méjì wọ́n ti jọ́ sí ni ó sì wù wọ́n ṣe ni ọlọ́run bá fún wọn ní okun ẹ̀ torí wọ́n tí ò bá ti kí méjì torí gbá dédé méjì ni abáàtẹ̀mí kí ó lè máa lọlé tó bá jí lóru lọ kí dédé bí wọ́n bá ṣe máa ń kí kí ẹ̀ fúnra rẹ̀ àmọ́kà sọ pé wọ́n sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ta ẹ̀fẹ́ méjì lẹ́yìn tí wọ́n ní túláàtì ni àwọn kan bẹ tó súnpé ní ìsìnbá ìrìnà ọmọdọ́ yìí fi àwọn náà fẹ́ ṣèjọ sí fọ́lọ́wọ́ sọ́pọ̀lọpọ̀ èèyàn bá ti wà lórí ẹ̀ ìwọ́n mọ̀ fi kí wọn wọ́n fi discourage kí dédé tó lé kí lẹ́yìn wọn ìwọ́n náà sì máa sọ̀ lẹ oṣù kan náà sáà ni gbogbo àwọn tẹ́tẹ́ máa ń complain báyìí tó ẹgbọ́n bá ń ṣe rally wọ́n ń ṣe campaign fáwọn olóṣèlú wọ́n lè dúró fún wákàtí márùn-ún oòrùn àbí ọba lọ́wọ́ bọ́ọ̀lù èmi ò mọ́ gbogbo tọ́lọ́ yìí náà ni wọ́n sàmọ́ ṣe ẹ́ kìí ṣe túláàsì báwọn ẹgbẹ́ bá ti pọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn bá ti pọ̀ lọ́pá àwọn fẹ́ ṣe ìjọsìn òun pọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn bá ń ṣe ní kẹbí tèmi lórí but bọ́bá ti pọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn náà kọ́ wọn ò ní ṣe síbẹ̀ kìí ṣe túláàsì tí wọn náà mú èyí tóun náà wá gùn tó fi wá lé wọn lọ má lé wọn lọ ìwọ ni kí wọ́n wá tú sí báwọn tí wọ́n nìkan ló fẹ́ kó o máa fà lọ tó wọ́n tún wọ́n sí náà ní kó jọ wà ẹni tó náà ṣe mọ́mù tó náà fẹ́ máa fa kéúgùn òun fún ààrẹ náà òun náà bí bá ń dárùn kí ṣọ́ṣọ́ tí ma ń ké ọ̀kan náà wà ló <laughs> ẹsẹ̀ àmọ́ àwọn ògbọ́dọ̀ sọ̀rọ̀ torí ó láwọn òfẹ́ràn kùránì ni kọ̀ wá bárùn ún jọ́sàn ọ fẹ́ kírun fún àwọn alúkúlọ̀ aláàní pé à ẹ̀hẹ́n so ìwọ́ lè mú rẹ̀ àbáwa bákọ́rọ̀ ló mú bá wa ipé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan bá wá ń kírun fún ara rẹ̀ kó wá fún agbógbó ṣe fẹ́ ìwọ́ wá mọ́ bóṣìdì ẹ̀ àwa ló mọ̀ bí ṣe revision so gbogbo tó ń kí sí wọ́n gbádùn rẹ̀ ẹ̀hẹ́ so kọ́ kálukú náà wò bẹ̀ ẹ kọ̀ọ̀kan wò wá sí fáwọn èèyàn tó kírun náà fún kọ́ níbi tára wọn gbé díẹ̀ díẹ̀ náà ló ṣe fún wọn bẹ tó kílára jẹ torí ẹwọ́ mo ti rí sọ fún mi rí pé ah tàràwì ti ní kéékùn gbogbo tá gbogbo tá ní kí tàràwì ti sáwá tá forty five minutes náà ní kéèsì ha o ọ̀nà ha ọ̀lá ìgbéni yọjú akọjá akíní mo á ní ibọ̀ ṣé kí nǹkan bẹ tẹ́ ẹ̀ máa lọ bẹ̀rù nítorí wọ́n ti mọ bá ti máa ń tẹ̀lé ẹ̀kẹ́ àwọn ilé ìbáyìí fifteen minutes ten minutes àti ìyẹn us mo ní kí lọ ní pé ké kùnútù bẹ̀rù kùnútù ní fi ń kẹ́hùn lẹ́yìn tèmi ṣẹ́gbọ́ so ẹ̀wọ̀n pé nígbà náà ti bọ́lọ̀ ọ̀tẹ̀ kan ti mú fún mi hàn tẹ̀bẹ́yìn lẹ́yìn kùnútù ó sáwà tọ́ ọ faramọ́ yòókù náà ni ó ti àwọn fíjẹ́ máa ń fẹsẹ̀ ra yóò kọjú kẹ́ ọkọ̀ kí ráka mẹ́rin kan fẹ́ràn kó tó wá sí yóò kọ́ fi ráka mẹ́rin kan kí ìṣá yóò tó ń lọ sàlùwàlá ẹ̀hẹ́ èso pé kùnútù ìdè wọ́n á ní ìkékù ọ̀tà ọ̀hún àdúrà àwọn gangan orí gbogbo ẹ̀yọ̀ ìdàdúrà lọ tó tẹ́yìn bá ti rí tó bá yóò bá ti lè fáwọn èèyàn náà kì í ti fúláṣì ní kéèyàn parí Quran ah, ẹni tó jáfà fún yàn sàláìsí lóòótọ́ àfáà yìí ṣùgbọ́n ní wọ́n ti kíjà náà sí ilá but ilé kéfẹ́ ti ké wọn aláwọn fẹ́ ṣe ìdáwòjọ́ mẹ́ta ìdáwòjọ́ mẹ́jẹ ìkẹrìnkan ní káwọn dáwó àdáwó ẹ má dáwó ẹgbọ́n tẹmọtẹ́sì kọ́mọ̀tòtò wẹ̀ ẹ̀yà ọ̀hún bẹ́ẹ̀ bá níní o ẹ̀yìn ẹ wáyà wá àfa ẹ wá bàbá tuntun ẹ transfer owó sí ká màmá ọlọ́run bó fẹ́ gíní ká ẹ ní bùkátà ẹ wọ ọmọ àfa àbí ẹ̀fọn ọlọ́gọ́tọ̀ wọn pé àwọn ìnáwó yìí náà ti pọ̀ ti bẹ́ẹ̀ sọ pé ìyẹn jẹ́ sọ ọmọ tí wọ́n àfa náà ní àbí ìwọ ló sànẹ́lì owó tẹ̀mí ó níbo tẹ̀mí ti fi dáwó èyí tó lọ́ọ̀ ní ká ṣe fún láti ṣe gbá kí lọ́ọ̀ ìtọ́jú àwọn ọkọ̀ wáyà ahun mọ́sẹ́ olùpẹ́tìlọ lè bí lágbájá èmi fi sẹ́ndì owó sí ah, oná oh, ó sẹ́ndì owó fìdáhùn náà èyí tẹ́mi ìlú ń pàtàkì ju fìdáhùn lọ kò sí fìdáhùn sọ kó mọ́ fi jọ pé ah, ahun ni wo àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí òfin àwọn lówó má ní kò sí fìdáhùn ní kò sí nǹkan tí ń jẹ́ fìdáhùn ah, jànáza náà lè ṣe ọláwàlá kóbìnrin ṣe hájì fún ọkùnrin tí ó pé ẹni téèyàn rán ní hajj obìnrin ni àmọ́ èèyàn fẹ́ kó ṣe é fún bàbá yẹn ọmọ ìṣe kó tọ́ bẹ̀ láwọn. èèyàn kírun wítìrì bọ́yẹ́ tí ń kí òun máa ń kí pé mẹ́ta yòókù tí ó jẹ́ the last one yóò kí papọ̀ kò ní kí separate pé yóò sọ pé bóyá tẹ́yìn bá ti kí méjì yóò kù lẹ́yìn rẹ̀ bóyá tẹ́yìn bá ti kí wítìrì tẹ́yìn bóò ní pé èèyàn ṣe èèyàn lè ṣe nǹkan nú méjì tó bá ti kí papọ̀ tán ẹ̀yìn tẹ̀yìn ti kí wítírì last one náà tó kẹ́ra yàrá kàkà yìí tẹ̀ sálámà bí ẹ̀ bá jí lóru èèyàn máa kí ní tẹ̀yìn bá sí lọ méjì méjì méjì èèyàn ní kí wítírì mímọ́ ẹ̀ èyí tẹ́ mà pé èèyàn náà lè ṣe kí wítírì kẹ̀kan wá before the last one tẹ́ bá ti wo ọ̀rọ̀ táwọn ìṣẹ̀lẹ̀ sọ́lá nǹkan pa ọ wọ́n lọ́kàn nínú ọ̀wọ́n àméjò yànáàmù kọ́bùlà àyè òsèrò yóò sùn kó tó fi wítìrì ọ̀kan ń bẹ yóò tìrì kọ́bùlà àyè yànáàmù yóò fi wítìrì kó tó sùn so táwọn náà ń ṣe ni pé wọ́n ń kí rákà tí ó jẹ́ bíi ọ̀d sábàtí wá jí lóògùn kọ́ òkú máa ti méjì méjì méjì méjì so tó wáyé pé ìdẹ́yìn bá mú ni pé tọ̀ ìmọ̀mù ìṣẹ̀lẹ̀ yẹn bá fi kan kéde last one bẹ́ẹ̀ bá ti jí lóòrùn èèyàn ní kí wítìrì mímọ́ kò ní sí wítìrì méjì lóòrùn náà so èyàn lè bá kí fẹ́ǹfà àti fẹ́ méjì méjì méjì méjì méjì méjì èyàn lè ṣe bẹ́ẹ̀ ara ẹ̀rí rẹ̀ ni pé arìbánàbí sálà sálà fún ara rẹ̀ gan lẹ́yìn ìgbà tó bá kí wétírì táǹkọ́ àdísìn mọ́sùn ìjọba ní ìsìnkú kíráka méjì so èyàn lè kíráka mi lẹ́yìn wétírì yóò lè ti pé èyàn lè kí wétírì méjì lóru kan so lóòótọ́ hadithi tó gbalẹ̀ pé ìjà ló ákọ̀rọ̀ sọ láti kó bìlẹ́ẹ̀lì wòsàn the last ìrun yín fẹ́ kí lóru ẹ̀jẹ̀ kó jẹ́ wétírì bẹ́ẹ̀ni àmàdé sọ́lá mi fún máa ń lọ́wọ́ ní aráka méjì lẹ́yìn ló kúrò ń gbà so bẹ́ẹ̀ bá gún yàn pé ìmọ̀mù ti kíkẹ́ yẹn fẹ́ kí èèyàn ní kí ó tiri mọ̀ bẹ́ẹ̀ bá jí lóru èèyàn ní kí odd number mọ́ èèyàn kàn fi méjì méjì méjì ní ìlú rẹ̀ ọ́ ó ìwé tí máa ń bá ti sálámà ní méje last uh, wítìrì yẹn kéèyàn dìde kéèyàn fẹ́ yọ ọ̀kan kùn kéèyàn fẹ́ yọ ọ̀kan kùn bẹ́ẹ̀ bá fẹ́ yọ ọ̀kan báwọn yóò ti di even number padà so that wítìrì kan kò yẹ̀sẹ̀ wá tó bá dí lóògùn kò yẹ̀sẹ̀ wá ní á ìṣẹ́ bá wà sí ẹ̀bá ṣe náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀yẹ́ náà Thank you. wítìrì ok wọ́n ní fọ́nà yẹn ni kéèyàn ké ṣe kùnúùtù pẹ̀lú láta ọ̀nà yẹn pa sọlá tọ̀lá wù fúnra yẹn sọ ọ̀nà yẹn ká tó wá kéèyàn ṣe wí kùnúùtù mẹ́ yóò jọ ọ̀nà yẹn kọ́ ṣùgbọ́n yẹn lè ṣe kùnúùtù wítìrì náà wà wítìrì tá a ṣe ń kí náà òun náà lè tàràwì tá a ń kí lórí òun kùnúùtù wítìrì ni anamisa sọlá fún alhassan ibi asan sọ pé káàdì sọlá ń kọ́ òun láwọn gbólóhùn kan àkúlù òun lànà ìkọ́ni Allahumma hdini fi man hadayt ẹ̀ so èèyàn lè ké kéèyàn tó kí àwọn nǹkan míì náà ma especially tó ní ṣe pẹ̀lú pẹ́tọ̀ àdúrà ìlú àbí general àdúrà àmọ́kè ìṣe túláàsì àwọn mímbẹ̀ náà wà ìmọ̀ tó bá ti di last ten days àwọn bẹ̀rẹ̀ wọn sí tírì àwọn mímbẹ̀ wọn bẹ̀rẹ̀ láti kò sígbà tí èèyàn lè ṣe lọ́dọ̀ tèmi láàrẹ̀ ìfẹ́ iṣẹ́ máa lè máa ee pé bẹ́ẹ̀ ni lóòtọ́ pé iṣẹ́ máa lè máa bá àwọn ẹ̀lẹ́yìn àjú pé kí wọ́n kí ìrun pé pẹ̀lú òun ó lè bá wọ́n yànjú ó lè bá wọ́n yànjú sẹ́rí ó nìyí nínú Ramadan nìkan ni ó wà constant and consistent pé à ń kí ìrun òru ní jàmáà ẹ̀yin òyìnbó anybody tí ò bá ti kí irun tàrà pẹ̀lú mọ́mú láìpẹ́ yóò dùn tí ó ṣe ni pé kó dáhùn wítìrì pé so ẹ jẹ́ ká jọ láàpé yàn máa yẹn pé gbàdúrà rọmọbọ́n náà ló bẹ̀ kan wa ká jẹ́ papọ̀ wọ́n ti mọ́mọ́ àwọn dùnà àǹbalẹ̀ rahimahullah ipe inú kí èèyàn kírun pẹ̀lú ìmáàmù lásìkò gbà tí mọ́mọ́ ìkítà láwí lẹ́yìn ìṣá àbí kí èèyàn kí láàrin òru Ewu ló lọ́lá jù Imam Ahmad sọ wípé sunnatul muslimin ahabbu ilayya nígbà mùsùlùmí wà lórí ẹ̀ tó àwọn olówó kí ni pé wítírù lóòrù táìmù tó wà lóòrù ó lọ́lá ju ká lẹ́yìn ìṣà lọ àmọ́ tó bá ẹgbẹ́ yẹn bá mọ̀ pé yẹn òun ló fi lọ́lá ju pé kéèyàn ti lẹ́yìn ìṣá lọ níjọ̀mọ́ pé èèyàn ti lẹ́yìn ìṣá níjọ̀mọ́ àti pé kéèyàn dáa kí lóru ti lẹ́yìn ìṣá níjọ̀mọ́ yẹn lọ́lá jù lọ torí pé òun ló wà lé pẹ̀lú àsìkò rọ̀mọ̀bọ́n bá mọ̀ pé bá jí náà láwọn èèyàn fi lọ ìyẹn lọ́lá ju káàkiri náà wínú ó ní wọ̀lẹ́tì afdọ́lù mí náà lẹ́bi tẹ̀kù mú táìmù tẹ́ fi ń sùn ní ó lọ́lá di táìmù tẹ́ kì í lọ dáàtì tí ó bá jẹ́ jọ̀mọ́ bọ́ tí ó bá ti ní jẹ́ jọ̀mọ́ kéèyàn kì í nígbà kan tiẹ̀ bí bọ́sẹ̀ rí lánàá yẹn pé wọ́n mọ̀ ọ́n àwọn mùsùlùmí pé wọ́n kí ásámú wọ́n kí tàràwé ìyẹn ó tún gbé ìsìláàmù jáde ju tó ń kálukú ń so tẹ́yẹ̀ bá ti mọ̀ wípé òun ní kí ní jàmá lóòrùn kò dà kí pẹ̀lú àtọ́sá lábẹ́já á àwọn òmìnà wọn kásákásá mọ̀ mọ́ ẹ̀hẹ́ ta ló mà kó kálukú wá sí àwọn lẹ́yìn lóòrùn nílé ẹ̀hẹ́ ìfẹ́ ilé ìtọ́sọ́ wá ní jàmá yìí so ìmọ̀tò lè máa encourage and máa encouragement náà ni ṣẹ́gbọ́n mi encouragement náà ni èè tẹ́wàá tó bá ti tán tẹ́wàá ti tán pẹ̀lú ìmọ̀mù ọláwọ̀ alá lọ́dọ̀ tèmi kò sí nǹkan tó sọ́ọ̀fẹ̀ tó kò tó le ṣe kìyà mọ̀ lẹ́yìn kọ́là kò tó kì í sá pẹ̀lú ìmọ̀ ẹ̀ ẹ̀ so tí o bá kì í sẹ́nà sọ o lè ṣe tuma ká ẹ̀kọ́rin jẹ̀ kọ́ ẹni tí wọ́n ti ń kọ́ o ń ṣe ìyá òkú nàti nàbí ìsàbàrà sẹ́là ó yí tún náà nàbí rẹ̀ ó tún wá ń fi ẹ̀sà mùsùlùmí hàn ká àwọn mùsùlùmí nù wọ́n bọ̀ wá láti kiri àǹtí ẹ̀ má ti ń jẹ́ mọ́ nǹkan ọlọ́run bá ló mọ̀ fi wá fi fáàrí àwọn ẹrú mi ni wọ́n ń kírun lóru ẹ̀ ní wọ́n ẹ̀kọ́rẹ́jì mọ́tẹ́ ẹ̀kọ́ kéde bá ti ṣe kíláàsì àlẹ́sọ̀ sọ́lá wọn ẹ̀kọ́rẹ́jì á ti gbọ́dọ̀ àbí tọ́lé ìgbà kan ọmọ rẹ̀ fáfínú aláìlọ́gbé bá wọn lẹ́yìn ìṣàpá ẹ̀ bá sì kírun kẹyìn alábílà kẹ tó sùn wọ́n ní ìnáwà àǹkóṣù náà bí yàtì la ọwọ́ ọlọ́run lẹ́ni wá wá bọ́ bá wù ọlọ́run tí ó jí wa bọ́ bá wù ọlọ́run ni wọ́n jí wa pé àfi wọn ò kí wọn bá bọ́ bá àmọ́ kò náà lọ́run àrẹ́bí ọlọ́pàá tó tọ́lú wà kánà ìsáàmù áfẹ́rà ṣéèkì jádàlá ọmọ ni ẹ̀kọ́ bá máa jiyàn náà ní àwọn ìwà pẹ́ ìdá tó àná bí náà ẹ̀ńkọ́rẹ́jì ọ̀hún lọ́dọ̀ àwọn àgbàgbọ́ ní ẹ̀yìn náà ẹ̀ńkọ́rẹ́jì àwọn èèyàn náà ní ẹ̀ńkọ́rẹ́jì ọ̀hún ara tí máa yẹ́rùn tó fún ìtọ̀rẹ́ wa fẹ́ sọ́wọ́ ẹ̀kọ́rẹ́jì ìlú tó sùn gbogbo nǹkan tó yà mọ̀ lórí bóun bá ti ìgbà so wọn ló pé a ah, ó máa ṣe rabaraba rẹ ó máa ma kálọ̀ àlá ọ já máa já tó fi tó ajẹ́ látọ̀ àṣàjọ fi so so ìmáàmù tó kírun sọ̀rọ̀ jànáta rẹ̀ sáàfẹ̀ kan yé pé mùsùlùmí òun náà ni ó rẹ̀ nígbà tó fi tìtìjú àbí àhà yóò rẹ̀ tó bá bí pé ṣé mùsùlùmí lẹni tó kírun sí òun nítorí ọba tó lọ́wọ́ ọba òun gbé anybody tí yẹn bá fi lè wà ládùúgbò tó bá fi péjọ tí yẹn fún wọn yẹn máa béèrè lọ béèrè pé ṣé ń kírun Islam ẹni yẹn o ẹ jùlọ tó obìnrin ní alẹ́ àìmọ́lé obìnrin tẹ́ kí ẹ̀rùn gbàtọ́ ìpínlẹ̀ sàmọ́lá ti mọ̀ pé ọkọ rẹ̀ mùsùlùmí ni torí pé yìí sọ̀rọ̀ ìyẹn ni kóbìnrin wá kírun ní màsálásí tó abùn kọ́dà níwájú ẹgbọ́n mi àmọ́ ń tọ́wọ́ fún bá ti wá ọkùnrin náà bá tún wá ń di obìnrin ní ẹjọ́ tí wọ́n máa ń kírun èèyàn máa sọ ọjọ́ pé òun máa ń kírun bí iṣẹ́ ẹgbọ́n ẹ àdébọ́lá ti dáhùn náà sàn lé ọbẹ̀ yẹn ń kírun lọ́dọ̀ ọ̀rẹ́ mi láti sẹ́ni o ọba tí wàá di tàbá ìgbìdá ń fẹ́ ẹlẹ́jọ́ tó bá ti jọ àmọ́ ẹni tó bá sọ tó bá ń kẹ́hùn náà lè fi síwájú pẹ̀lú bí wọ́n gbà pé máa ń kẹ́hùn ẹ̀yà wọ́n náà lọ sí ìjọ àwọn ìgbà ìgbà àwa lọ. ọlọ́run bá kọ́ obìnrin tí kàn ti lànà ìgbà kẹ́hùn wọ́n kà mọ́ kiri ní ẹ̀sìn kìkì kò ní ẹ̀rùn kò ní ẹ̀rùn àti fún kan tí láì láàrín máa gbé lọ àwọn òmíràn ọ̀wọ́ ti ara fi ìbáàbù nínú tó ilé nínú àpá yìí tẹ lọ́wọ́ àmọ́ kókó fi ìbáàbù gẹ̀rùn ọlọ́wà bí yòókù ìpè séjì ìbáàbù ìgbé aṣọ ọ̀run àbí tó wù bẹ̀rẹ̀ ká lò ó rárá kàn mú ilé rẹ̀ náà kẹ́ǹtì àyè lásán ṣe ìmí báyìí yóò tẹ̀sán ṣe kàn mú gẹ́gẹ́ àyè rẹ̀ ìran bá ní kí o àti ilé ìbá ti ṣe ìlú ìjọba ní ìwọ̀dọ̀ káàkó bẹ́ẹ̀ ìrún tóbi inú ẹ̀sìn láàmú ju àwẹ̀ lọ ó tóbi inú ẹ̀sìn láàmú ju àwẹ̀ lọ káfà fún yàtọ̀ yìí lábájá ń gbàwé àmọ́ kò kẹrùn òye mi òye mi ń tàlọ́ ń gbàwé mọ́ ọlọ́lọ́ ọlọ́run náà tó ní kọ́kọ́ òsì kẹrùn kí lọ́wọ́ arúgbó olóńtọ̀ yé wà tọ́lọ́ òkè ń ṣe dẹ́rù bọ́lá ọba ti lẹ́ka rí ó fi òun kẹ̀kẹ́ ṣẹ́kì wa hmm? ó sì fà wọn àti kò sí tó o fi lè ní choice àti pé o fẹ́ ya o fẹ́ takò àti ọlọ́run ìrún tẹ̀sí ẹni aṣọ tó bá fi lè wọ̀ jáde tí wọn náà pé kò tẹ̀ jẹun ìwọ náà fẹ̀kẹ̀ fà sọ o kò tọ́ ni because time tọ́lọ́wọ́n bó béèrè ìrún rẹ̀ lọ́wọ́ rẹ̀ kò ní jẹ́ kó dé so time bàtò wà á tàwọn náà nítorí nípa sọ tó fi áwọ̀ bá fi áwọ̀ wọn náà sọ pé ọ̀pá sọ kọ́ kọ́lá bá kọ́ fún wa ní àgbọ̀yẹ. tó kwẹ́sà tí a ní wọ́n kọ́ wá pé ọkùnrin tó já lùsùn náà tí wọ́n á dé ìjòkó ìdí ìjòkó ní bọ́dún méjì kìíní àti ọmọdé méjì jọ fúra ọmọdé kìíní àti kìíní àti ṣe ìdí ìsìlámẹ́ká lé kọ̀rẹ́ ìdí kí ẹ̀dí náà fitna ìsì ìsì fitna. káwọn ìkáwọn ọkùnrin ti ta ẹ wọ́n ní ìyàwó mi ó burú àbí ẹ ọmọbìnrin yẹn mo ní ìyàtọ̀ especially fẹ́ni tó bá fura rẹ̀ náà lù sún náà èyí ti dùn náà ṣeré o èyí ti dùn náà ṣeré o dákun òsì justification wọn gẹ́gbẹ́ yìí tó gbóbìnrin òsì gbọ́dọ̀ ní ìsìn náà ọkùnrin náà gbọ́dọ̀ ṣe ọlọ́pọ̀ ọkùnrin ní gbọ́dọ̀ tó bá ní méjì tó fẹ́ bí àwọn kan lọ pọ̀pọ̀pọ̀ pé tó bá ó ṣe ìsìn náà o bí ìsìn ti jẹ́ àrọ́ ọmọ fún bẹ́ẹ̀ tó ti jẹ́ àrọ́ ọmọ fọ́kùnrin وطلع بقى مستوى وقلت وزكت وانا كمان أشهد أن لا إله إلا أنت أستغفرك الله السلام عليكم Thank you.

wọ́n lè ṣe olùṣẹ́ rí tó bá ṣe rí pé ó bá mú wá tó jà papọ̀ wà ẹ̀mí ẹ̀mí sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ ọjọ́ tó bá máa ṣe sọ́rọ̀ tàbí kò ní ìgbà ládàá àbí ẹ̀yin náà yìí kí nǹkan tẹ́tẹ́ ní apá pásínálì lẹ́nu àbúkà rẹ̀ bóyá ẹ̀yin bẹ̀ kan lẹ́yìn nǹkan táwọn yẹn bá ti ṣe fúlì fúnra wọn ẹ̀ ní máa rìjẹ́kẹ̀ bóyá àmọ́ ìdán ṣe pé bóyá ní ìsúké yìí pé ó sọ pé ẹ lọ tọ́ àmọ́ ẹ̀ka nǹkan náà ní ìjọba wà bá sí ìlú òun náà àwọn ọmọ náà bà jẹ́ mẹ́ta ló ń jàre mọ́ bá rí jẹ́kẹ́ náà wọ́n ṣe jù àwọn náà ó ti fẹ́ lórí yẹn wọ́lá ó ti fẹ́ gbalé kí ní èjì káàkiri wọ́n ní eh. ọjọ́ ọ̀la máa ṣe education ní èmi ò bí mọ́ lóde ọ̀gá ìsìn tó rọ́bà tí ó láàárọ̀ bàdé wà máa ti rọ̀ lẹ́wà àákàn sí ìjẹ́ ìgbà bàdé wà sí ìjẹ́ ṣe lọ́tọ̀ fún máa máa máa dàmú lóde ọ̀gá èmi ń ṣàbùkù lọ́kùnrin ìṣàlùkù on the fourth on the fourth ya ṣe ní program kẹfẹ. fourth fourth fourth njẹ́ wọ́n lọ́yà sí fún mi. so ọ̀rẹ́ mi samuel eh. ó bímọ ó bímọ méjì ìyàwó ẹ̀ tó bímọ Canada ìjọ bímọ Nàìjíríà so obìnrin ló ti gbúdà jù àwọn méjì wá bí ọkùnrin. sọ alhamdulilah. so fún abẹ́ ṣe bí abẹ́ àtàkùn. ok ní fourth pop gba ìmọ̀ ilẹ̀ ìjọ ẹjọ́ náà padà pé ẹ̀yìn jẹ́ àbí ẹ̀yìn ṣe ìpínlẹ̀ ọ̀gbìn padà pé ọ̀kan tẹ àwọn lásìkò tẹ̀sí ẹ jẹ́ kí n wọ. Last, uh, ọ̀yẹ káwọn èèyàn máa kàtàbíbù lọ́rùn ní ní láìpẹ́ ìjẹ̀lẹ̀ sọ̀rọ̀ sí pé mo wájú ẹ̀sọ̀ orílẹ̀-èdè ẹ̀sọ̀ mi àwọn ẹ̀yà gbé àdíjà